وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا اللاعنين قيل وما اللاعنان قال الذي يتخلى في طريق الناس أو ظلهم أخرجه مسلم وأبو داود Abu Huraira lọ́nba sàlékún lọ́nà rẹ̀ fún ọ àti ọgbà àwọn ọ̀gá wa àwọn sọ̀hábì anábùwà Muhammad sallallahu alayhi wa sallam. olójúṣe ọlọ́run alékún kí á ti ìgẹ̀ kọ́má bá anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ọ̀sọ́ báyìí pé ittaqu la'inayn ẹbẹ̀rù ìwà ìpè méjì o ànábì ní ẹbẹ̀rù ẹ̀sá fún ìwà ìpè méjì kí làwọn máa là á náà àwọn sọ̀hábẹ́ ní ẹ̀sàlàyé fún wa o àwọn kí ni ìwà ìpè méjèèjì tẹ̀ ní asá fún. قال الذي يتخلى في طريق الناس àkọ́kọ́ nú wà ìpè òun ni kéèyàn máa lọ ṣe bẹ̀rẹ̀ kọ́ máa ṣẹ̀gbìn sí ojú ọ̀nà ibi táwọn èèyàn gbà gbogbo ẹni tí ń lọ bẹ̀rẹ̀ sí títì lálẹ́ torí pé lẹ̀ṣọ́ ẹnìkan ní rí òun ọyà gbẹ́kalẹ̀ síbẹ̀ àwọn èèyàn wá jáde wọn lọ ibi iṣẹ́ wọn láàárọ̀ kùtùkùtù ẹlòmíín ń lọ oko jẹ rẹ̀ àfi lọ́ba gbẹ́sẹ̀ lé e ìgbẹ́ tí wọ́n yà kalẹ̀ èpè ní ọ̀sẹ̀ fún àbádùá nǹkan nàbí ń gbìmọ̀ èyí tó kéré nígbà olórí ibú wo lọ yà ìgbẹ́ síbi olùsíwò ní ẹlòmíràn ní kò ní dá fẹ́ni tó ànábì yẹn sá fún wẹ́ẹ̀pẹ̀ yọ ọ̀sẹ̀kọ̀sẹ̀ àdúrà san lára ju èpè lọ torí náà àkọ́kọ́ wà èpè anabi ti pè é nu iṣẹ́ ìpè ìwà ìpè òní kéèyàn máa ṣẹ̀gbìn sójú ọ̀nà ibi tí àwọn èèyàn gbà kọjá áwòzélihìn àbí ibi tí wọ́n fẹ́ sáàsì pé àbòjì ah, ń bẹ lábẹ́ igi ẹja lọ́dún ń bẹ kó wọn ọmọ pa wá ibẹ̀ ni wọ́n wá ń lọ ṣe bẹ̀rẹ̀ lọ́n lọ yí àgbẹ̀ sí nítorí pé lẹ́sùn ẹnìkan kan ò ní rí ọ ànábì ní ṣe ìpè ni o àwa náà sì nítawà náà lè rí mi gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí mo mú wá ẹ̀mí ọba ṣe rú bẹ́ẹ̀ àdúrà lèyàn ọ̀ràn títí ó ṣe fún ní àbẹ́pẹ́ ànábì ní ẹ̀jìnà síwá ìpè o pàtàkì jùlọ àwọn méjèèjì tá ànábì dá kọ yìí nípa báàbù tá à ń kà lọ́wọ́ òun ni kí làwọn ẹ̀tọ́ tójú ọ̀nà ní ara ẹ̀tọ́ ojú ọ̀nà òun ni pé a ní tí ó kó nira báwọn èèyàn má ṣe sójú ọ̀nà ara ń tọ́jọ bẹ́ẹ̀ ká fi wéra wọn gẹ́gẹ́ bí sẹ̀ríà ntọ́ba jọ nǹkan a máa fún ìdájọ́ rẹ̀ náà ní sẹ̀ríà gbogbo tí ìwọ náà bá ṣe tí ó ṣe pé báwọn èèyàn bá rí èpè ni wọ́n máa ṣẹ́ fún ọ àfihàn ó jìnà sí o àfihàn ó jìnà sí o àwọn ẹlòmíín ti mọ ní àṣà nísìnyí ọba rẹ nìkan ti ń kọ́ ilé lọ́wọ́ tí o ti parí rẹ̀ ibẹ̀ ni wọ́n sọ di tọ́ílẹ̀tì ibẹ̀ ni wọ́n sọ di ilé ìyàgbẹ́ ibẹ̀ ni wọ́n máa sọ fáwọn ọmọ pé bílẹ̀ bá ti sú gbogbo ilẹ̀ gbogbo kíní ẹ̀ lọ́ọ́ dà síbẹ̀ tóun bá wá dé ńjọ́ kan olóhùn fẹ́ ó tún rówó díẹ̀ ẹ̀yà páànù lọ́fẹ́ kan àbí ọfẹ́ yọ búlọ́ọ̀kù kan yọ ba gbogbo eléyìí ń bẹ̀ èpè ní ọ̀sẹ̀ fún yín àbádọ́à ẹ̀já fèsì gbogbo wà tá a máa wù ọ́ Eh, ẹni abáṣe tí ó fi tọ́ tí èèyàn fi lẹ́tọ̀ọ́ kó ṣépè fún yàn bàbá ṣe ọlọ́run gbà o ẹni tí ń ṣépè fẹ́ni tí ò nídìí èpè tí ó wu èpè ń jẹnu rẹ̀ ń yà ni àmọ́ wọ́n tó bá ti ṣépè bàbá ṣe fún ọ à ànábì ni ẹbẹ̀rù ewé pè bẹ́ẹ̀ o ṣàfúnṣe pè o ẹ dákun àwọn àpẹẹrẹ yìí náà ó tó káwa náà máa fi yókù wéra wọn. Generali gbogbo ntí wọn náà bá tún wò pé ah ntí ń ṣe lọ́wọ́ yìí èyí tó ń ṣe ni wọn ṣe àbájọ a mọ̀ pé ọpọ́sìtì rẹ̀ náà ń bẹ a ibì kan tí àwọn èèyàn máa jòkó sí ó sì dọ̀tí ó sì bẹ́ni kankan wọn ọ̀bẹ ọ́ ó sì mú ọgbà àbọ̀pọ̀ àwọn ọmọ rẹ láti já ẹgbẹ́ àwọn èèyàn máa wọ́n máa fẹ́ bí wọ́n bá ń lọ tóun bá mú wọn máa dúró mẹ́ẹ̀ ẹ̀dàkùn ẹni tó ń bá mú tó bá sá síbẹ̀ torí pọ́nmọ́ àdúrà ni ó ṣe fún àbí pé bọ̀bá sì wàá babẹ̀ jẹ́ náà tó ní á torí ibi tá a sì máa sá sí òun nílé ìtì bàjẹ́ yà ríbi sá sí inú èpè inú àdúrà ọmọ ànábì ádámù ó ṣe kàn ọmọ ànábì kìlọ̀ fún wa pé ká jìnnà sí wa èpè. عن أبي هريرة رضي الله عنه أبو هريرة كان bá àtàlékún yọnu rẹ fún san lẹ́sàn dáadáa gbogbo àǹfààní olówó iyebíye tó ṣe fún wa yìí ó ní mo tún gbọ́ ò tó di sí ọlọ́run kíkẹ́ àtọ́lá ọlọ́run ọmọ bá sọ báyìí pé بينما رجل يمشي في طريق إذ وجد غصن شوك فأخره arákùnrin kan rìn lọ lójú ọ̀nà ńlọ tiẹ̀ ẹnìkan ọ̀ràn òun náà lórí já àárín ọ̀nà lẹ̀gún wàyí ẹ̀gún tí ó gun àwọn èèyàn lẹ́sẹ̀ níbẹ̀ ní àárín ọ̀nà yìí ọba mú kúrò ní ojú ọ̀nà. fàṣàkàrọ̀ lọ́hùn láhùn ànábì lọ́lọ́ sì dúpẹ́ fárakùnrin náà ọlọ́run gbà dúpẹ́ fún fún tó ṣe yìí fàrọ̀ fara láhùn kọ́dọ̀ tó forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ kí nítorí pé kí ni. ọmọ ìgbín tí ó ní àwọn èèyàn la ọmọ kó lójú ọ̀nà wọn ọmọ bá ní wọn la mo fi ní ta wí tá a kà mo ló ní ọ́pọ́sìtì o ẹni ọba ṣe dáadáa sójú ọ̀nà o ẹni ó ṣe dáadáa sójú ọ̀nà lọ́lọ́ dúpẹ́ fún un kọ́dà káwọn èèyàn tó máa ṣàdúrà fún un ọlọ́run gan ti dúpẹ́ fún ẹni náà ó sì forí rẹ̀ yìí. torí náà ẹ̀já wòye sí méjèèjì yìí lèèyàn wá mú ìtọ́ba wù ú bẹ́ẹ̀ ọba ìpè ń tọ́ ọ̀fẹ́ kọ́lọ́wọ́n máa dúpẹ́ fún ọ ẹ̀sẹ̀ rẹ̀ jìn ọ́ lọ fẹ́ lè ní àwọn èèyàn la níbi tí wọ́n gbá èso ni ó lè èso ni yóò gun táyà mọ́tò wọn ò ní mọ̀ àdúrà wọn ò ṣe fún ọ wọn ò sì ṣàdúrà fún ọ ọlọ́run torí pé ó ṣe bẹ́ẹ̀ bó ti rí lọ́kùnrin ṣe bẹ́ẹ̀ ni ó dúpẹ́ fún ọ ìṣó ni ó gùn wọn lẹ́sẹ̀ yóò gùn táyà mọ́tò wọn ẹ̀gún ni ó gùn wọn lẹ́sẹ̀ nǹkan kan ìpalára kan ní lójú ọ̀nà yìí kò ní ìdí kéèyàn ọgbẹ́ ò tó mú kó Islam kọ́ wa nù ẹni tí ń bá ti ń ṣe ìjí ó ní àwọn èèyàn lánà ń kọ́ ànábì ní ìwà ìpè iṣẹ́ ìpè ni o lọ́mọ́sà sọ wa mẹ́ o kọ́sàmánà wa o gbòǹtì á fi máa rí ọ̀nà ọlọ́run nìkọ́ lọ́njẹ́ á máa ṣe o ìta fi máa rí èpè àwọn èèyàn àbíbinú tọ́lọ́hún ọlọ́nkọ́ sọ wá ń bẹ́ o. وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين